Otasansan rédíò and TV. aláàánú wa gan lè sùn tọ́yà gbọ́dọ̀ aláàánú ènìyàn lè sùn mm, tọ́yà máa bọ̀ mm. ṣùgbọ́n bẹ́ sùúrò ẹjọ́ là bẹ́ sùúrò òkùnkùn ní kò ń bí ọ wà hmm. náà fi máa pé èṣù ní rẹ̀ yẹn ń tó rí. ní rẹ̀ yẹn ń tó rí. Ah. irú èṣù téyé mi ń gbọ́ ní ìsìn hmm. bàbá bàbá mi lórí hmm. bàbá tó bí bàbá mi lórí so ẹ wá wo bàná sísè <laughs> ọmọ mi ó sì ọmọ mi sì tún bá láyé hmm. ọmọ mi tún ti ń bá láyé láì wá sí ti ń dá a mọ ìsúnirẹ́yìn ẹ̀ rí hmm. gan oúnjẹ tá a fáwọn àyà mi pé hmm. ẹ̀yin ìyá mi ẹ jẹ́ ká ra ọmọ ẹ̀ ọ̀yá o kí bí ọmọ ṣẹlẹ̀ sí o kí wàhálà ọmọdé o rárá rẹ̀ ọ̀yá o tá a kí fa tá a tẹ̀yẹ̀ rẹ fẹ́ tá a dálé lórí ìdí èṣù la gbé a tó bí ẹ lè pèsè wọ́n á gun wọ́n á gun nǹkan jẹ ni àbá jẹ ńlẹ̀ẹ́lẹ̀ tábàlà wọn ògùn nǹkan jẹ ni a wà gbókùtà mẹ́ta tọ́jà kọ a gbélé lórí ẹ gbélé rí i a gbé oúnjẹ yẹn lérí rẹ nídìí èṣù aláàánú wa gan lè sùn tọ́yà gbọ́dọ̀ aláàánú ènìyàn lè sùn mm, tọ́yà máa bọ̀ mm. gbogbo ṣùgbọ́n láàrin mi àti ṣé èso máa ń ṣe bí. Mm. ó ta sánsán rédíò and tv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 èṣù láàlú ògiri èkó onílé oríta kí ni ìgbàgbọ́ yorùbá nípa èṣù ǹjẹ́ ìbáṣepọ̀ tàbí ìjọra tàbí yàtọ̀ ó wà láàrin èṣù tí yorùbá mọ̀ yàtọ̀ sí ti àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ àti ti mùsùlùmí mo ti wà lọ́dọ̀ bàbá mi yorùbá sì sọ wípé oní nǹkan làjẹ́ ó ṣe ẹni bá mojú ògún nípa bìnírè mo ti wà lọ́dọ̀ bàbá mi kan fúnra wọn náà ni wọ́n dárúkọ wọn tẹ́yìn náà gbọ́ irú èèyàn tí wọ́n jẹ́ gan ká tó wá wọnú ètò lọ bàbá ẹ bá ní káwọn aráalé tí wọ́n wò wá tí wọ́n gbọ́ wá. mo kí gbogbo aráalé o pé àsìkò o ìgbà yóò dẹwà o ọjọ ogun yóò wà fún wa ẹni. yóò wà oúnjẹ fún wa jẹ èso oúnjẹ fún wa jẹ. ni olóyè ọ̀jẹ̀yẹmí ayé rí iná elérùkù ti ilẹ̀ ẹ̀kọ́ yìí. elérùkù ti ilẹ̀ ẹ̀kọ́ yìí. bẹ́ẹ̀ni. ẹ ṣeun hmm. ipò wo lẹ dì mú nínú oníṣẹ̀ṣe lágbègbè tá a wà yìí. ní agbègbè akọ̀wé ni mí akọ̀wé oníṣẹ̀ṣe fún ìjọba abilẹ̀ ìṣọ̀kan south sda àti ìjọba ìbílẹ̀ ìṣọ̀kan local government. ẹ̀yin la kọ̀wé oníṣẹ̀ṣe. èmi la kọ̀wé fún fún local government méjèèjì. ẹ ṣeun gẹ́gẹ́ bí a ṣe pàṣàmọ̀ síwájú a la fẹ́ mọ̀ nípa ìgbàgbọ́ Yorùbá nípa Èṣù kí lèṣù sórìṣà lèṣù ni ṣé ṣé ìránṣẹ́ ni ṣé irúnmọlẹ̀ ni kí lèṣù ṣé èèyàn ni. Èṣù òòṣà ni o òòṣà lèṣù òòṣà àkúnlẹ̀bọ ni Èṣù dáàpọ̀ ṣùgbọ́n ọ̀nà tí àwọn èèyàn ní ìgbàgbọ́ sí mm. nínú ẹ̀wọ̀n ẹ̀sìn ẹ̀wọ̀n ẹ̀sìn tí ì ṣe ẹ̀sìn àbáláyé ẹ̀sìn àjòjì ẹ̀sìn àjòjì hmm. àná jẹ́ kí a dá èṣù mọ̀ pé ọ̀tá wa ni èṣù dáa púpọ̀ ju èṣù á máa fún yàn lọ́mọ. èṣù á máa fún yàn lọ́mọ. Hmm, a sì máa lànà fún yàn ah. ẹ rí i pé ìdílé àdílé kan wà táwọn pè ní ìdílé èṣù mákindé hmm. èṣù bíyì èṣù lọ́lá èṣù so e, èṣù ràn mí lọ́wọ́ gbogbo tó náà ló àwọn èṣù kẹ́mi èṣù fún mi èṣù ṣèyí. Mm, mm. torí pé èṣù dáa púpọ̀ jù ìgbàgbọ́ àwa ẹlẹ́sìn ìbílẹ̀ ni pé nígbà tí a bá ti ṣe nǹkan burúkú tá a jẹ́ kí inú wọn mọ́ mm. tí a sì ní ìgbàgbọ́ nínú tí a jókòó tì ó yẹ ká mọ̀ pé èṣù dáa irú èmi nìsín egungun tèmi eh. tí ọba gẹ̀ẹ́sù eh. kò lè bóde kò lè lọ sí agboolé mi. tí ọba gèsù. nígbà ọba yípo gbogbo agboolé bàbá tí mo yípo gbogbo agboolé bàbá mi tán tí mo ṣàdúrà fún níwà padà sórí èṣù nígbà má gun èṣù ni um, inú ọmọ ilé wọn wà dùn mm. wọn á jà ọ̀rẹ́ mm. wọn máa ṣàdúrà fún wọn mm. ẹni tí wọn mọ máa ṣàdúrà ń bẹ pé kí wọn gbọmọ wálé mi. ní díẹ̀ sùn yẹn ní díẹ̀ sùn ẹni tí yóò ríṣẹ́ yóò ríṣẹ́ ẹni tó nà dímọ̀ ọ̀nà ọ̀là fún torí èṣù máa gan ni èṣù máa ń lànà èṣù máa ń lànà ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn àjòjì hmm. ni wọ́n sọ èṣù di ọ̀tá àwa oníṣẹ̀ṣe hmm. ẹ̀rí pé tí babaláwo bá rúbọ tán hmm. bí ọba rúbọ tán tó ṣe tọ́tù lọ́sì a ní èṣù gba tiẹ̀ o kò yá a máa lọ èṣù yóò wá gbé oúnjẹ yẹn eh. yóò gbé lọ ìdí èṣù ìdí èṣù ni wọ́n ti jẹ ìdí èṣù ni ìlànà ó ti wà tí ó ti fún oúnjẹ tó bá fún wọn yẹn bára yẹn ọba yá ni ara rẹ̀ ó yá hmm. èso yóò dínà kú hmm. yóò dínà hàn hmm. yóò dínà ẹ̀ríṣe bẹ́ẹ̀ ni. ẹ ṣe ẹ ẹ n tẹ́ sọ yẹn nífi béèrè béèrè yìí kí ni ìbáṣepọ̀ tó wà láàrin èṣù àti ọ̀rúnmìlà. Ah, ọ̀rúnmìlà bá gbọ́n mi rẹ̀ gùn ara ọlọ́jẹ́ ọ̀rúnmìlà gbàgbọ́ ọ̀rúnmìlà ni pé ọ̀rẹ́ àwọn lè sùn ọ̀rẹ́ ọ̀rùn mi làlẹ́ ọ̀rẹ́ ọ̀rùn mi torí pé wọ́n ní ẹ rí i pé wọ́n ní tájá ọ̀jẹ̀ èso ó ṣe é hmm. tí wọ́n bá gbé nìkan balabalabala tán lára rẹ̀ ọ̀yá o tán bá ní ẹ̀dá bàbá bá dábàá fún tán bá ti rí bọ́ tán wọ́n ní ẹgbẹ́ bọ́ ilọ̀ dí èso wọ́n ní dí èso lẹ ẹbọ rẹ̀ ó ti gbà. Hmm. so ọ̀run mi là tó túmọ̀ sí pé babaláwo gbọ́dọ̀ fọ ọ̀rọ̀ èso ṣeré babaláwo gbọ́dọ̀ fún ọ sí tí a bá fẹ́ jẹun tá a bá bu ọ̀wẹ́ a fi kan ọbẹ̀ a yìí kan ẹnu báyìí pé èṣù gbá tiẹ̀ o mọ tí mo fẹ́ jẹ yòókù o mọ jẹ ọ̀pá ń lórí o mọ hmm. sì dínà mọ́ mi ń bẹ̀ ibi hmm. hmm. tí èṣù gbé ní agbára náà àwọn kan ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ náà nínú ìwádìí tá a ṣe síwájú sí i wọ́n ní nígbà tí èèyàn bá dífá tí èèyàn bi Ọ̀rúnmìlà léèrè lórí téèyàn bá fẹ́ lórí tó bá sóhunkùn sí yàn so tó bá tí ọ̀run là bá ní kí èèyàn ó ṣe bí ètùtù wọ́n ní èṣù ni ó jẹ́ kí ó lọ sóde ọ̀run. òní òní ó jẹ́ alàgàtà láàrin àwọn méjèèjì hmm. nígbà babaláwo bá dáfá tó hmm. kí fátán hmm. tó pẹran sífá tó ṣe gbogbo ẹ̀ wọ́n ní kí oúnjẹ tá a fáwọn àyà mi gan oúnjẹ tá a fáwọn àyà mi pé ẹ̀yin ìyá mi ẹ jẹ́ ká ra ọmọ ẹ̀ o kí ibi ọmọ ṣẹlẹ̀ sí o hmm. kí wàhálà ọmọdé o hmm. rárá rẹ ọ̀yá o tá a kí fa hmm. tá a tẹ̀yẹ̀ rẹ fẹ́ tá a dálé lórí ìdí èṣù là gbé sí. a ẹ lè pèsè wọn á gun wọn á gun nǹkan jẹ ni àbọ̀n jẹ ńlẹ̀ẹ́lẹ̀ tábàlà wọn ò gun nǹkan jẹ ni a wà gbókùtà mẹ́ta tọ́jà kọ á gbélé lórí. ẹ gbé lérí. a gbé oúnjẹ yẹn lérí rẹ nídìí èṣù. ok ok. ibẹ̀ ni ó ti gbà. ok ok. okay èṣù lè sọ wípé ohun ọ̀jẹ́ lẹ̀lẹ̀. ó lè pé ọ̀jẹ́ lẹ̀lẹ̀ hmm. so èṣù jẹ́ nǹkan tó yẹ kí bàbá tó yẹ kí gbogbo wọn gbà pé ọ̀rẹ́ wa ni hmm. kì í ṣọ̀tá wa hmm. ṣùgbọ́n ọ̀nà tí ń gbà ṣiṣẹ́ ẹ̀rí pété èṣù bá fẹ́ ṣiṣẹ́ tó bí oògùn ní ìsìn tí wọ́n bá ní ọ̀bẹ tẹ̀wọ̀n oògùn ni gbogbo tí jẹ́ irin oògùn ni àbẹ́ẹ̀kọ́ ni <laughs> ẹ sì lómi lè mú ọ̀bẹ lọ́wọ́ tí ó sá lọ́wọ́. Hmm. àbí òye nìsí hmm. a ah iṣẹ́ èṣù ni hmm. a ní iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni má bínú iṣẹ́ èṣù ni kì í sì ṣe pé à ń purọ́ ọmọ ni èṣù kọ́ ní í ṣe gbogbo ẹ̀ eh. aláàánú wa gan lè sùn tọ́yà àgbà tó aláàánú ènìyàn lè sùn tọ́yà máa bọ̀ ní gbogbo ìgbà. ṣùgbọ́n láàrin èmi àti ẹ mọ̀jẹ̀ àparọ́ ẹja sọ̀tọ̀ ṣé èṣù máa ń ṣe bí sọ wà sọ wà nù. àwọn ẹlẹ́sẹ̀ àjòjì wọ́n gbà pọ́ta àwa lè sùn torí pé ẹ rí i pé lóbìnrin mi bá wà tó bá mm. wà ní ọkọ mm. wọn á ní obìnrin mm. tá a fi ilé ọkọ yìí ó mọ yàlẹ o mọ ṣe kankan o tóbìnrin bá wà ṣe ti ọ̀dà nígbà náà tára lè rí ọba máa bẹ ọkọ wọn á lé ìjà láàmú wọn máa kúrọ ọmọ ni àjọ ń bọ̀ ọkùnrin ogun láàárọ̀yè. béèyàn náà bọ́lọ̀ kólé ó lé náà tá a sọ kan kí ló tọ́ wá débi ló èṣù kò ló sì ti débẹ̀. ṣé ìṣe pé tàn kan lọ́rọ̀ mọ́ bá a ṣe parọ́ mẹ́sù yẹn. ó dàbí pé abala yé mi nípa ọ̀rọ̀ sísọ nípa ká máa bá ó. látàrí táwọn ẹlẹ́sìn àjèjì yẹn gbèsè wa ní. ẹlẹ́sìn alẹ́ mẹ́ẹ̀ ó ní téèyàn bá téèyàn bá jẹ́ ti tí ó jẹ́ pé máa bọ̀ èṣù déédéé mm-hmm. ẹ rí i pé nǹkan rẹ̀ ó máa lọ straight forward mi tí ò ní sí kankan àti kò ní kò ní sí gbà padà kankan èṣù dára púpọ̀. kí la fi bèṣù bàbá tó léròjà. bèṣù ṣe wà ní epo epo epo epo pupa àfi hmm. bọ èṣù hmm. obì àfi hmm. bọ èṣù a máa ń fi omi bọ a máa ń lo ọtí a máa ń pàkókọ díẹ̀ fún un fésù hmm, fésù hmm. a máa gbà púpọ̀ díẹ̀ hmm. so àwọn kan tá a fi bọ ìṣúná so inú rẹ ó dùn bá a bá bọ iná jáde. ṣé tí mo fẹ́ fàyọ ni pé ká pè mí ní ìsìn bóyá mo fẹ́ nǹkan kan mo wá nǹkan kan mo wádìí kankan àwa bi falẹ́rẹ̀ báwa ní. ó wá ní àlọ́ bọ èṣù. ṣé ẹ n tí n tí n bá fi bọ èṣù sótúmọ̀ sí pé tẹ́lómi náà bá wá n mi náà lẹ́ lò fún un Mm, ó dìpẹ́ǹd lérí ojú fátán bá dá fún yín ṣùgbọ́n oúnjẹ tí a fi bọ ìṣùnú ó ní àkùkọ díẹ̀ epo pupa omi omi hmm. obì hmm. ọtí hmm. iyọ̀ a máa fi yọ̀ bọ iṣu yẹ́bà ń wórí ire. a máa fi yọ̀ bẹ́ẹ̀ sùn a lọ bí oríkì èso nǹkan ká tó lọ bí oríkì èso ṣé èso léèwọ̀. èèwọ̀ tó ní ni pé kò fẹ́ràn Hmm. èso ọ̀fẹ́ ràn rọ́. Hmm, pé ká máa búra èké hmm. ní ìsẹ̀ wọn gbowó àwa kan dédé èso ẹ ń bá ọba gbé nǹkan yìí kó o o ẹ sì gbé ẹ ti ń gbé ní bọ́ọ̀dì èso èso kó òun kó ba kó sí ní ohun òsìrè kọ lọ. iṣẹ́ tá a bá rán ní jẹ́. ajọ́gbọ́dọ̀ ọkùnrin ogun. iṣẹ́ tá a bá rán ní jẹ́. ẹlẹ́kùn sunkún láàárọ̀ yè. ń ṣẹ̀jẹ̀. ó ń rẹ́rìn ni. ó ń rẹ́rìn ni. ó ń rẹ́rìn ni kì í ṣe pé ń ṣẹ̀jẹ̀. ebi ẹlẹ́kùn máa ń sunkún ni ọmọ rẹ ni kàkàkàkàkà. nígbà wá iṣẹ́ tí ó ṣe tán. torí pé yóò ti mọ̀ pé ilé ti ń purọ́ yìí ìwọ ń fi náà eh, eh. hmm. hmm. ó fi náà rẹ̀ tẹ́ la fi máa sọ yìí pé. ẹ wọn ní ẹlẹ́kùn sunkún láàárọ yè òun sọjẹ kì í sẹjẹ òun rẹ́rìn ni hmm, ó sì purọ́ hmm. láàrin tó yẹ oṣù tọ ó di dáadáa. Hmm. àwọn kan ní ọmọ fèsù ṣe kàpẹ́ mọ́ èsù sí yàn láì sáà pé báyà mọ̀ sẹ̀ bóyá kí bóyá bóyá tàbí pé bóyá mò ń bínú ẹnìkan tàbí èèyàn nìkan ń bínú ẹnìkan pé wọn a máa rín èṣù wọn a máa bẹ èṣù lọ́wọ́ ẹ̀ láì ṣẹlẹ̀ àbí ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ni. ṣe rí lódodo nínú ìlànà babaláwo èṣù ìjà wà. èṣù ìjà wà. Hmm, kéèyàn ó rí lọ́tọ̀. Hmm. Hmm. tí ẹnìkan bá ṣe babaláwo ṣàdédé bínú bóyá ẹgbẹ̀yàwó mi nísìn. Mm tí n sì fẹ́ ọ lọ hmm. tí mo sì rí pọ́nà ríra lẹ gbà hmm. tàbí pé ilé tí mò ń kọ́ lọ hmm. ẹ wo tàbí ẹ gbà. ilẹ̀ tí mo ra ilẹ̀ tí mo ra ẹ̀yàn mi jẹ́lé lórí oko bàbá mi ẹ gbà tó bá débẹ̀ tó bá ti kẹjọ́ rò fún un. ẹjọ́ làbẹ́ sùúrò. <laughs> ẹjọ́ làbẹ́ sùúrò òkùnkùn ní kò ń bí ọ wà náà fi mọ̀ pé èṣù ní rẹ̀ yẹn ń tó rí. èṣù ní rẹ̀ yẹn ń tó rí. bẹ́ẹ̀ni irú èsù tẹ́yẹ mi ń gbọ́ mi sí hmm. bàbá bàbá mi lórí hmm. bàbá tó bí bàbá mi hmm. lórí so ẹ wá wo bàná sí sí ọmọ mi ó sì ọmọ mi sì tún bá láyé ọmọ mi tó ti ń bá láyé láì wá sí ti ń dá a mọ èsù ni rẹ́yìn ẹ̀ rí èèyàn gbọ́dọ̀ ṣe èsù èèyàn gbọ́dọ̀ ṣe èsù kò fẹ́ rọ kò fẹ́ rọ òótọ́ nǹkan àrí nísìnyí máa ṣe fún ni fẹ́ tọ́ bá béèrè lọ. kí ló dé tàbí sọ yìí pé kí ló sábì sọ yí pé oríta lè sùn gbé hmm, pápá jùlọ bí oríta mẹ́ta. kí n jáfi máa pè ló lé oríta ni pé ṣé mọ̀ pé ẹtínú ẹ̀ bá lè hmm. tí ò sì fẹ́ ọ hmm. ẹ rí i pé ìṣesí rẹ̀ nínú ilé gan kò ní papọ̀ mara àwọn méjì tí jẹ́ ti jó dó ní oríta tó gẹ́nu oríta ni ọ wà bẹ̀rẹ̀ láti máa fún lóúnjẹ tiẹ̀ bẹ́ẹ̀ ni ẹ bá ní wúre fún àwọn tí wọ́n ń wò wá tí wọ́n ń gbọ́ wa. gbogbo ibi títí ń gbọ́ wa àsọdọọdún ni a sì tẹ̀mí ìfá kan ní ayọyọgbọ ayọyọgbọ ayọyọgbọmọgbọmọ adífá fún Ọ̀rúnmìlà bàbá ń yọ̀yọ̀ra lọ́dún ọ̀rọ̀ ayọ̀ ni ọmọ adé bá gbogbo ọ̀rọ̀ ayọ̀ ni ọmọ adé bá gbogbo ẹni tí ń gbọ́ tí ń gbọ́ mi lónìí o ọ̀rọ̀ ayọ̀ ọmọ adé bá gbogbo wa o àárí bá ti ṣe àárọ̀ náà gbogbo ọdún tá à ń ṣe lọ́wọ́ yìí ọdún ayọ̀ ni ọ̀jẹ̀ tá a fẹ́ kó sí ọdún ayọ̀ ní ọ̀jẹ̀ ikú ò ní pẹ́ni kankan àrùn ní ṣe wá o ìgbà wo ò lè àwo wo ò lè àárì bá ti ṣe àárọ̀ náà gbégbà gbogbo tá a bá dáwọ́lé báyìí yọ ọmọ yọrí sí rere ni o bẹ́ẹ̀ ni ó rí o. ẹ dákọ eégún kan lẹ́ẹ̀kan ẹ ní elérùkú léegun yín bó lè lè ìtàn kan náà lọ́rọ̀ ọmọ elérùkú. ìtàn kan aráàlú rẹ̀ náà mọ̀ sọ lẹ́ẹ̀kan pé èèyàn gbọ́dọ̀ ṣe rú wọn ṣe bẹ̀ bá ṣe ó kù. ni torí pé eegun ti kéèyàn eegun hmm. hmm. kú. ẹ sì rí i pé gbogbo tí máa wá tọrọ ọmọ lọ́wọ́ wa lọ́lọ́run sọ máa fún. kò sí ẹni tó bẹ́ẹ̀ lẹ́yìn eegun lérò kú. bẹ́ẹ̀ ni kátó ibẹ̀ náà ti bẹ̀ náà ti bí èmi hmm. ìdí eégún náà ti tọrọ mi náà náà sì ti rí mi bí. ní a fi ayé rè ná. Hmm. so ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló sì wà tí ó jẹ́ pé hmm. wọ́n ti wọ́n ti lọ́mọ ńbẹ̀. lẹ́yìn eléruku hmm. ọdún ìgbà wo ni eruku máa ń jáde ṣé lóòrèkóòrè ni àbí ọdún àbọ̀dọ́júmọ́. ẹ̀ka lọ́dún ni nínú oṣù kẹfà sí. nínú oṣù kẹfà ilé eléruku jáde lọ́dọọdún àwọn tó ń gbọ́ wa náà ti máa gbọ́ wa á ráwọn tí àánú ọ̀fẹ́ wá tí wọ́n fẹ́ wo bí eléruku ṣe máa jáde ah, bí ṣe máa sìn. tó ti di ní oṣù kẹfà yóò jáde yóò jáde ẹ̀ka tó ti jáde báyìí tó dọ̀dún mi táyà bá wá fẹ́ bóyá ìtọ́jú ara nǹkan kan tó keje tó jáde là máa ṣe ẹ̀rín tá a máa rìn tí ó jókòó lórí odó. eléruku jókòó lórí odó. Mm, yóò wúre fún gbogbo ọmọ ilé wa mm. ibẹ̀ láti máa mọ̀ pé nkari ń anọle àná nkari fi ndebe. Hmm. ẹ ṣeun ẹ bá ní dárúkọ yín kẹfẹ ọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ yín síta. orúkọ mi ni olóyè ọ̀jẹ̀yẹmí ọ̀jẹ̀dọ̀tun ayérìíná ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni o oh eight one double zero eighty two forty seven thirty. lẹ́ẹ̀kan sí bàbá. Oh o thirty. ẹ ṣeun àdúpẹ́ ẹ a mọ̀ rí yín bá o a sì mọ̀ bá yín dáadáa ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe gbogbo ẹni tẹ́ ń wò wá ti ẹ̀dẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáńlá ayé ẹ ti gbọ́ àlàyé àti àtúpalẹ̀ ọ̀rọ̀ tí bàbá ṣe fún wa nípa èṣù láàlú èkiri òkú àti àwọn ọ̀rọ̀ míì tí a tún bi bàbá léèrè títí ìgbà míì tí a tún pàdé ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì ni.